الحمد لله الذي أمر بإشلاء ذات البين وأمر بإشلاء الأرض ومن إشلائها إشلاء ذات البين والصلاة والسلام على نبينا الأمين وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعبدوه ومن عباداته الظاهرة إصلاء ذات البين إصلاء ذات البين عباد الله من مقاصد الشريعة الإسلامية الله سبحانه وتعالى رغب عباده في جمع القلوب والاعتصام بحبل الله والأخوة الإسلامية والأخوة الإسلامية الصادقة نهى الله سبحانه وتعالى عن التباغض والتحاسد والتدابر والعداوة وكذلك أسبابها قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتداء مرضات الله فسوف نؤتي أجرا عظيما نسأل الله عز وجل يجعلني وإياكم من المسلمين لا من المفسدين إنه ولي ذلك القادر عليه adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tá adúpẹ́ fún òun náà lọ́ba tí ó pàṣẹ tó ní ká máa ṣàtúnṣe láàrin àwọn èèyàn méjì tí wọ́n bá níjà ọlọ́run pàṣẹ ipé gbogbo ẹ̀yin ẹrú mi ẹ máa ṣe dáadáa nínú àwọn dáadáa tẹ́ máa ṣeun náà ní kẹ́ máa ṣàtúnṣe láàrin àwọn èèyàn méjì tẹ́ bá rí pé wọ́n ní àwọ̀ láàrin ara wọn ọlọ́run bá tún ṣe léyìn fún wa kò fẹ́ kéré ilẹ̀ rẹ̀ ọ bàjẹ́ ọ̀sẹ́nìkan tí ọ fẹ́ kí ilé wọn bàjẹ́ ọ̀sẹ́nìkan tó fẹ́ kí iléeṣẹ́ wọn bàjẹ́ ayé tọ́lọ́run dáná ọlọ́run bá aláwọ̀ fẹ́ kó bàjẹ́ ara tí òfin ní bàjẹ́ òun náà ní ká máa ṣàtúnṣe láàrin àwọn èèyàn méjì tí wọ́n bá ń jà ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run anábúwá Muhammad ẹni afọkàn sí ẹni tá afọkàn balẹ̀ sí jùlọ ìkẹ́ ọlọ́run kó bá gbogbo àwọn aráalé ẹ̀pátá àti gbogbo àwọn sàhábà rẹ̀ à ń jẹ́rìí pé kò sọba tó yẹ kásìn ló sì lẹ́tọ̀ sí ẹ̀sìn wa lẹ́yìn ọlọ́run ọba wa anábúwá Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run ọba ni nínú àwọn ìjọsìn tọ́lọ́wọ́n bá aláàpá wá láṣẹ káwá ṣe láyé òun náà ni ìṣùlá dhatil bayn ká máa ṣàtúnṣe láàrin àwọn èèyàn méjì tàbá rí pé wọ́n kọlù ra wọn àwọn èèyàn méjì tí wọ́n ń jà ká má dákun ká má bu petrol sí iná tí ń jò ká bẹ̀rù ọlọ́run nítorí pé tí a bá ń jà bóyá nínú ẹbí ni àbí nínú àdúgbò àbí láàrin àwùjọ kò ní sí ìtẹ̀síwájú dáadáa tí ó yẹ máa jáde látọ̀dọ̀ ara wa ṣíra wa dáadáa ò ní jáde má látara bẹ́ẹ̀ ọ̀tẹ̀ ọ̀tá yóò máa ṣẹlẹ̀ wọ́n mímọ̀ tọ́lọ̀ torí ẹ̀sọ́ alùkùránì kalẹ̀ òun náà ni jamu alùkùlù báwo la ṣe máa ṣàmójúkò fúnra wa báwo la ṣe máa ní ẹ̀mí fúfúyẹ́ fúnra wa lẹ́yìn náà tàdíra wa mú gẹ́gẹ́ bí ọmọ yẹ́sìn gbogbo tí ó ṣokùnfà máa lọ lọ́tọ̀ èmi náà máa lọ lọ́tọ̀ ọlọ́run gbé ayà wa ọlọ́run rán jìbìrì lùsà nábì pínkọ́ sọ fún wa pé ká jìnà sí gbogbo tí ó fà fi máa lépa ara wa láburú gbogbo tí ó fa fi máa gan ara wa tààfi máa bọ́ ọmọlúwàbí kù lára ara wa ọlọ́run dídí sọ alùkùránì kalẹ̀ nítorí ẹ̀ wípé ẹ má kẹ̀yìn síra yín ẹ má ṣọ̀tẹ̀ ẹ sì má ṣọ̀tá tọ́lọ́n bá ti sọ ááyà kalẹ̀ lérí nǹkan kan nǹkan ó pàtàkì ni nínú àwọn nǹkan táwọn lè mójútó lẹ́yìnwá tá a ti ń kírun tá a ti ń gbàwẹ̀ tá a sì ṣe kìyàmù lè lẹ́nu kọ̀ọ̀kan wa tá ń bojú tá ń borí tá ń bora tá a mójútó òfin ọlọ́run ọba wa a lè mójútó ìmọ̀sàkólé kan lérí àtúnṣe láàrin àwọn tẹ́ máa ń jà bóyá láàrin ọkọ àtìyàwó a jẹ́ igi wọ́rọ́kọ́ tí máa ń da àròrú a máa ṣàtúnṣe lọ́sàn-án a máa ṣàtúnṣe lóru àtúnṣe tá a ṣe yẹn ìbádà ni o ẹ̀sìn ni tá jẹ́ pé èyí ò fi wà àlìjánà tó bá dijọ́ a ṣàtúnṣe láàrin ẹbí gbogbo àwọn ẹbí tá ń jà a ṣàtúnṣe láàrin ara wa okùn ẹbí ò já o okùn ẹbí ò já àṣàtúnṣe láàrin àwọn táàjọ ń ṣiṣẹ́ àṣàtúnṣe láàrin àwọn táàjọ ń gbé papọ̀ a ṣàtúnṣe láàrin àwọn tó àwọn ọ̀rẹ́ wa Allah subhanahu wa ta'ala fẹ́ràn àtúnṣe púpọ̀ Allah bá ní fi bá ẹbá ti léyàn méjì mẹ́ta tí wọ́n péjọ tí wọ́n sọ̀rọ̀ ọlọ́run bá ní ọ̀pọ̀lọpọ̀ la khayra fi kathiri ní najawahum ọ̀rọ̀ tí wọ́n máa sọ kìí sọ̀rọ̀ tó dá ọ̀rọ̀ tí wọ́n ní fẹ́kẹ́lómi ọgbọ́ ni gbogbo àwọn ìyẹ̀tẹ́ bá rí tí wọ́n jòkólẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ àkójọ táwọn èèyàn máa kójọ yẹn ọlọ́wọ́n bá ní illa man amara bi sadaqa àpéjọ àti ìjòkó tó sàǹfààní tó sì lóore òun náà ni àpéjọ tá a fẹ́ péjọ tó jẹ́ pé níta àtúrí ìpéjọ ni pé a fẹ́ sànú àwọn èèyàn a fẹ́ máa ṣe sàárà a fẹ́ máa gbà lọ́wọ́ àwọn tó ní a fẹ́ máa fáwọn tí ò ní bí dáadáa ó ṣe dọ́dọ̀ àwọn èèyàn ọlọ́wọ́n bá ní ìjòkó báyẹn àwọn ìjòkó tó dáa nìyẹn àwọn ma'ruf àbí àjòkólẹ̀ ètò gbé wa jòkó afẹ́ṣe dáadáa kan ni ṣí àǹfààní rẹ̀ ọba ayé tí ó sì bá ìsìn ọlọ́wọ́n bá ní àwọn ìṣìláhìn ni àpéjọ tó jẹ́ pé àjòkólẹ̀ àwa ní kílà afẹ́ṣe wọ́n ní afẹ́ yanjú àáwọ̀ tí ń bẹ láàrin àwọn èèyàn méjì afẹ́ ṣàtúnṣe ọlọ́wọ́n bá ní dáadáa wà ń bí àwọn ìjòkó yẹn aw islahim bainan nas wọ́n ní ìpìlágbájáwá ìpìlágbájáwá awá ní kí lẹ fẹ́ ṣe ní kọ̀rọ̀tẹ́ ìjòkó sí yẹn wọ́n ní wọ́n fẹ́ ṣàtúnṣe láàrin ọkọ àti ìyàwó wọ́n ní wọ́n fẹ́ ṣàtúnṣe láàrin bàbá àtọmọ bàbá àtọmọ ti fẹ́ ṣe pèlè ra wọn wọ́n ní wọ́n fẹ́ ṣe láàrin ẹbí ẹ̀gbọ́n àtàbúrò wọ́n ní wọ́n fẹ́ ṣàtúnṣe láàrin àwọn ọ̀rẹ́ àbí láàrin àwọn ọmọ yẹ́sìn ọlọ́run bá ní irú àwọn ìjòkó báyẹn orí wa ń bẹ fún yín kọ́lọ̀ mọ́sà fàwọn náà sínú àwọn tó máa jorú bẹ́ẹ̀ wọ́n máa yẹ fàálẹ̀ dáríká ọlọ́run bá ní ẹni tó bá jòkó látara pé ẹfẹ́ ṣe charity ẹfẹ́ ran àwọn èèyàn lọ́wọ́ abẹ́fẹ́ ṣe dáadáa kan sílùú àbí sínú ẹ̀sìn abẹ́fẹ́ ṣàtúnṣe ẹ wá ṣe ibtiga amọ̀dọ̀dọ̀ ti là léyìí tó jẹ́ pé ojú lórí ọlọ́run rẹ̀ fi ń wá ọlọ́run bá ní fasawufa nutihi ajran azima gbogbo àwọn tó bá jorú jòkó bẹ́ẹ̀ àmọ̀ bùládá tọ́pọ̀ fún ọlọ́run tọ́lọ́n bá ní òun fún yẹn ní tọ́pọ̀ ní tó tóbi a jẹ́ pé iṣẹ́ tẹ̀yìn ó ṣe kó tó gba tó tóbi yẹn iṣẹ́ yẹn náà ṣe kíní iṣẹ́ yẹn náà tóbi lẹ́ni àṣetánì ti gun ọ̀pọ̀lọpọ̀ lẹ́sìn tába ti jòkó báyìí bá sì máa bàárín àwọn èèyàn jẹ́ bá sì máa dá wàhálà alẹ́ bá sì máa dájà alẹ́ bá sì máa sọ̀rọ̀ ọgbọ́n tí ń sọ ọgbọ́n tó wí Ah, ah èmi ò jẹ́ gbárú ẹ̀ ẹlòmíà ní ọ sọ̀rọ̀ àmọ́ ọ̀rọ̀ náà ò ṣe sọ bó ṣe sọ́hun ò ti sẹ́ndì mẹ́sẹ́jì tó dọ̀hun òun náà ti mọ̀ pé bọ́rọ̀ yẹn ò bá burú jáì ò ní dákẹ́ kúkú mọ́ sọ al-islah islah dhati al-bayn ká máa ṣàtúnṣe àárín àwọn èèyàn méjì ó tóbi lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá pàṣẹ ní Qur'an Karim ọlọ́run bá ní fattaqullaha ẹlẹ́bẹ̀rù ọlọ́run wa aslihu dhata baynikum ẹ máa rí pé ń ṣàtúnṣe láàrin àwọn èèyàn méjì tí bá ń jà ẹ má máa dákun wà á ti Allah wa rasúlà ẹ máa tẹ̀lé ọlọ́run ẹ máa tẹ̀lé ànábì in kuntum mu'minin tẹ́ bá jẹ́ olùgbàgbọ́ òdodo fa aslihu dhata bainakum ẹ máa ṣàtúnṣe láàrin àwọn èèyàn méjì tí wọ́n ń jà wọ́n ní nínú ẹ̀ náà ni pé a di pé gbogbo ògbà àtúnṣe àtúnṣe ìdìdí àtúnṣe ní ọmọ wa kò ní dákun wọ́n ní wàhálà ṣẹlẹ̀ nílé ọkọ ilé ọkọ ọmọ rẹ̀ kò ní dákun yóò dìdí àtúnṣe wọ́n ní wàhálà ṣẹlẹ̀ láàrin ọmọ rẹ̀ àtìyàwó ẹ̀ yóò dìdí àtúnṣe wọ́n ní wàhálà ṣẹlẹ̀ láàrin bọ̀dá àwọn àgbà àti àbúrò pátápátá yóò dìdí àtúnṣe wọ́n ní wàhálà ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ ìyá méjì yóò dìdí àtúnṣe ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì jẹ́ yíwa nínú hadisi rẹ̀ ànábì ní ala ukhbirukum bí afdala min darajati siyami wa salati wa sadaqa ànábì ní ẹjí fún yín nírò iṣẹ́ rí kan tó lọ́lá ju ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ lọ nínú àwọn àwẹ̀ náfìlà ọlọ́lá ju ọ̀pọ̀lọpọ̀ àwọn àrùn lọ nínú àwọn àrùn náfìlà ọlọ́lá ju ọ̀pọ̀lọpọ̀ àwọn sàdákà sàárà lọ nínú àwọn sàárà náfìlà ọlọ́kọ́ mọ́sálásí rẹpẹtẹ níta fẹ́ sọ yí lọ́lá jùlọ wọ́n ní mo ṣe wà yí mọ́ ń bọ́ yẹn lómi wọ́n ní mo ṣe wà yẹn ìmọ̀ sí sàárà wọ́n ní mo yẹn náfílà gan àwọ̀ ẹ̀lẹ́mísì àti monday wọ́n ní kè já 13 14 15 wọ́n ní ìjá gbogbo àwọn àràfà aṣọ́ra kò sí ìtí gbá ń bẹ̀ anábì ní ẹjí ń ya Rasulullah àwọn sàábà nígbà mọ́sà ìsàlàyé fún wa ní táà máa ṣe tọ́jẹ́ pé ipò tí wọ́n gbèyàn sí ó ju ipò tí ẹni tí ń gbà àwẹ̀ gan tó wà lọ ó ju ipò tí ẹni tí ń kírun náfìlà tó wà lọ ó ju ipò tí ẹni tó jẹ́ pé ìmọ̀ ṣe sàárà gan ó ju ipò náà lọ wọ́n ní yẹ èrò òjíṣẹ́ ọlọ́run mọ́ṣẹ́ ìsàlàyé anábì ní kọ́lá ìṣúláwò dátil bayt anábì ní òun náà ni ìmọ̀ ṣàtúnṣe láàrin àwọn èèyàn méjì tí wọ́n fẹ́ kọlura wọn ànábì ni ẹni bá ṣe ipò tí wọ́n gbé sí yọ́ kọjá ẹni tí ń gbàwẹ̀ náfílà gan kìí sọ̀rọ̀ yàn ó yọ́ kọjá ẹni tí ń ṣe sàárà náfílà gan yóò sì sáwájú gbogbo ẹni tọ́jẹ́ pé ìmọ̀ kírun náfílà gan àmọ́ ṣe tán ọgbà wa lágbélé ọ̀pọ̀lọpọ̀ wa bá a ṣe jòkó lẹ́yìn nínú ẹbí nínú ará nínú ọ̀rẹ́ nínú mọ́sálásí akànsálámọ̀síra wa ni ọ̀pọ̀lọpọ̀ arátúnṣe àṣe torí ìjà àti wàhálà ọ̀dà gẹ́gẹ́ bí iná ni tó bá ṣẹ́ nínú ilé bí náà ṣe kéré tó yẹn tẹ́ẹ̀ bá tètè pa náà yọ padà pàlórun iná ọ̀tẹ̀ àti iná ọ̀tá tó ṣe yọ nínú ẹbí yín yẹn tẹ́ẹ̀ bá tètè pa yọ pẹ̀ ẹbí yín run yọ pẹ̀ ẹ̀yìn ara yín ṣẹ́ra yín ìjà tẹ́ẹ̀ bá wá ń jà àwọn ọmọ yín àrọ́mọdọ́mọ yín wọ́n wà bá àwọn náà wà bá lọ ẹja lẹ́mìí fúnfún ẹjẹ́ agbìyànjú bá ṣe dẹni ọlọ́run nínú àmì táfẹ́mọ̀ pé olùgbàgbọ́dọ̀ ló lèyàn mọ̀mí nílèyàn òun náà ni kéèyàn máa yááfẹ́ ẹni tó bá ṣẹ̀ kéèyàn ó sì máa ṣàtúnṣe láàrin àwọn èèyàn méjì tí wọ́n bá ń jà ìbádàlá èèyàn orísun ọlọ́run ọlọ́run ọba aláà tún tẹ̀síwájú ọlọ́run ọba aláà ó di àmà pé ẹnì kọ̀ọ̀kan wa ọmọ ìyá ìsìn ni wà ọlọ́run ọba aláà subhanahu wa ọlọ́wọ́n bá ní gbogbo ẹ̀yin tẹ́ ní ìmánì tẹ́ gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ tẹ́jọ́ ń kírun ọmọ yẹ́sìn ọlọ́wọ́n bá ní ọmọ ìyá ni yíò ẹjìlá yín mú fa aslihu bayna akhawaykum tẹ́ bá ṣe láwọn méjì láàrin yín tí wọ́n fẹ́ kọlura wọn tí wọ́n fẹ́ jà ẹ di bí àtúnṣe láàrin ara yín ìtọ́lọ́n jẹ́ yíwa yín ni pé olùgbàgbọ́ ọlọ́wọ́n ọ̀fẹ́ kí ìkùnsínú kọ́ wà láàrin ara wa síra wa bọ́ bá ti di pé ìkùnnú kan ti ń ṣẹlẹ̀ sí ọ lè dìde bọ́mọ ya ẹ bọ́mọ ya mi ọ̀sọ̀rọ̀ kan báyìí ládìgbà tó ti sọ inú mi ò dùn sí ọ ìwọ tó dìde yẹn nípò rẹ lọ́dọ̀ ọlọ́run táwọn kó dìde àtúnṣe ní ojú ẹni tí ń gba àwẹ̀ gan tí ń dìde lóru gan tí ń yan náfìlà gan tí ń ṣe sàrà gan ipò rẹ ju kó rẹ lọ. anábìlẹ̀ sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ọlọ́run bá ní ẹ máa ṣàtúnṣe láàrin àwọn àyà yẹn máa wòran ẹ má dìde ọmọ àyà ọjá ẹ má wòran láàrin ọkọ àtìyàwó bọ́kọ àtìyàwó bá ti túká àwọn ọmọ ti ráre bọ́dà àwọn ọmọ alẹ̀ wàhálà bọ́kà àwọn ọmọ lọ fìtínà ọ̀tẹ̀ tí ọkọ àtìyàwó tí wọ́n ní láàrin ara wọn yẹn yóò wá ara àwọn ọmọ àwọn kan tó sí sáìdì bàbá àwọn kan tó sí sáìdì yá wọ́n wá kọjú ọgbọ̀n ọdún tí mo ti fojú kan yá mi gbẹ̀yìn torí pé ń bá bàbá wa jà ọkàn nípa wọn yá rẹ̀ mi ò rí mọ́ àfikọ́ wa lọ pé sí òṣìṣẹ́ tí ó ti pé wàhálà kan ti ṣẹlẹ̀ torí àṣetáni ọmọ gbé àwọn wasawis èròkèrò èròkèrò àwọn eríṣiríṣi àwọn nǹkan tẹ́mi ọmọ abáyàn sọ tí ó sì rí bẹ́ẹ̀ èyí tó rí bẹ́ẹ̀ gan wọn ní kọ́ òdìdí àtúnṣe ká tó wá pé tí ọ̀dọ́ lójú tọ́ọ̀kan gbọ́ pé ó súnmọ́ kọjá pé bí ṣe ń wò mí yẹn ìtọ́gbà lérò ni ọ̀rọ̀ tí ń sọ yẹn èmi ní báwí èyí ọ̀dájú èyí tó dájú gan wọ́n ní kò dìde àtúnṣe kọ́ mọ́jọ pẹ́ ìbádàlá ẹ̀yìn orísun ọlọ́run ọba wa àlìsàn yóò ti dá ìmọ̀ wọ yusuf gbogbo alálọ̀ lè di mú pé èmi àti wọ èèyàn ni wá a máa ṣàṣìṣe a sì máa correct a máa ṣe mistake a sì máa correct lẹ́yìn náà sóhù tafáhùn àṣìgbọ́ ọmọ ṣẹlẹ̀ ọ̀tọ̀ ní tèmi ń sọ ọ̀tọ̀ ní tí wọ́n ń gbọ́ ọ̀tọ̀ ní tí wọ́n ń wò ọ̀tọ̀ ní tèmi ń rò pé bó ṣe sojú yẹn mo rí díẹ̀ nítọ́gbà lérò gbogbo àwọn àpẹkọ ṣètọ́ yẹn olùgbàgbọ́dọ̀ ọlọ́lẹ̀ jìnnà sí ní tí ọba ti dá ọ lójú èyí tó dá olójú gan wọ́n ní kọ́ yáàfì rẹ̀ kọ́ dìde àtúnṣe ká wá pé ìtọ́ ń dárò fúnra rẹ̀ tó jẹ́ pé tó bá ní sọ ọ́ dá olójú ó ní ah mo rò ó bẹ́ẹ̀ ó súnmọ́ kó bẹ́ẹ̀ ó súnmọ́ kó nílò sí dìde ìjà lérí ẹ̀ ó sì ń pẹ̀lú àwọn olùgbàgbọ́ òdodo ìjà lè ṣàtúnṣe ìmánì wa àwa mùsùlùmí ládàá ju tá a bá tẹ̀lé Kùránì gbogbo ọ̀nà tí yẹn gbà dá ní Kùránì là fún wa kọ́lọ́mọ́sà ṣe wá léyìn rẹ̀ ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa ọlọ́run Allah subhanahu wa ta'ala ọ sọ fún ọkọ àtìyàwó ọlọ́run bá ní wọ̀nyí ni mura'atun khafat min ba'liha nushuza ọlọ́run bá ní gbogbo àti obìnrin bá rí pé baálé òun ó ń bínú sóun kò bá sọ̀rọ̀ kò sùn tí kò bá lásìkò kò jẹun ẹ̀ kò wálé bọ̀rọ̀ ọwọ́ ìrọ́dọ́n ó rí pé ọkọ òun ó ti kẹ̀yìn sóun kò sí dáadáa má ọlọ́run bá ní àléhìmá ọlọ́run ọba ní kò burú fáwọn méjèèjì àwọn ìṣìlẹ̀ha bẹ́yìnàhùnmá sọlẹ̀ha kí wọ́n dìde àtúnṣe bẹ́yìnàhùnmá láàrin ara wọn kọ́mọ jẹ́ pé ara àta ní ọ̀dà sí kọ́kọ́ ó pèyàwó ẹ̀ bó ṣe ń ṣe yìí kò yé mi mọ́ kíyàwó náà pe ọkọ rẹ̀ pé bó ṣe ń ṣe yìí nǹkan kan ṣẹlẹ̀ kọ́mọ gbà ṣe tán láàyè ọlọ́run bá ní wàṣíwò khairi ọlọ́run bá ní àtúnṣe àtúnṣe ọlọ́run bá ní ibẹ̀ lórí wà fún yín tọ́lọ́run bá ti ń sọ fún wa yí pé orí ń bẹ́ ń bì kan ẹjẹ́ a máa ṣàkólé kan lẹ́rìn kan náà ìtumọ̀ ẹni pé ìmọ̀ṣàtúnṣe aburú ni wàsólì ukhair ọkọ̀ àti ìyàwó ọ̀bá wa rójú tí ẹ̀ mọ́ ọlọ́run tó wá má bàyọ̀ mi wá ipe wọ́n pẹ̀ra wọn wọ́n ṣàlàyé fúnra wọn wọn rójú tí ẹ̀ ọlọ́run wọ ìnìkíftùn ṣẹ̀kọ́ ọkọ̀ bẹ́yìn nìyí tẹ́bá ti rí pé wàhálà ń bẹ láàrin ọkọ àtìyàwó fábùhásù hakaman min ahlihi wa hakaman min ahliha ọlọ́run bá ní ẹ lè gbé ọ̀jọ̀gbọ́n dìde ní fámílì ọkọ ọlọ́run ní ẹ lè gbé ọ̀jọ̀gbọ́n dìde ní fámílì ìyàwó in yurida islaha táwọn méjèèjì tí wọ́n bá sọ̀rọ̀ síbi tí wọ́n sọ̀rọ̀ sí tí wọ́n dájú òdodo tí wọ́n lá ní apá bí wọ́n ṣe kórìíra ara wọn tó yẹn bẹ́ẹ̀ ni wọ́n tún fẹ́ràn ara wọn tó látara ìdìde àtúnṣe táwọn kan ṣe kíní tí wọ́n dìde ilé tó fẹ́ wó wọ́n ti gbé ìdìde padà ògiri tó lanu wọ́n ti pàṣẹ padà tọ́lọ́wọ́n bá aláàmá ní àṣẹ nǹkan kan tá a bá ṣe orí ibú lọ́wọ́ ń bẹ́ o àdánwò lọ́wọ́ ń bẹ́ àdánwò ọbẹ̀ lọ́wọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sẹ̀ ṣàtúnṣe ilé ẹnì kọ̀ọ̀kan wa àyọ́mọ̀ yá mi nínú ẹ̀sìn wa anábùwà Muhammad sallallahu alaihi wa sallam anábìnrin tó fìtà wà buwá bùrìjẹ́nà yawm al-ithnaini wa yawm al gbogbo ọjọ́ monday àtijọ́ alamisi wọ́n máa ń ṣílẹ̀kùn àlìjẹ́nà náà fi ní ká máa gbàwẹ̀ fayaghfirullahu likulli abdin gbogbo ẹrú ọlọ́run ọba la yushriku billahi shay'a tí ò sí ẹbọ tí ò sí ẹbọ kìí ṣẹlẹ́bọ níjọ́ alamisi àtijọ́ monday ọlọ́run ọba aláwọ̀ máa ṣàforíjì fún shay'a tí ò ní kankan lẹ́bọ̀lẹ́rù ọlọ́run ṣàforíjì fún ọlọ́run kan dídó òní ni monday àwọn tí ń ṣe lẹ́bọ̀ mo ti fèríjì wọn òní ni alhamis ìjọ thursday gbogbo àwọn tí ń ṣe lẹ́bọ̀ tí wọ́n ní kankan nulé wọ́n sí gbẹ́rẹ́ wọ́n ní kankan tí wọ́n bù lá tí wọ́n bù jẹ tí wọ́n bù mu tí wọ́n fọ́ mu nítẹ̀bọ̀ ọlọ́run ni mo fèríjì gbogbo wọn wọn lọ́wọ́ mọ̀ síbẹ̀ ní gbogbo monday àtijọ́ thursday yóò máa ṣàforíjì illa rajulan kanati baynahu wa bayna akhihi sha'na' àwọn tọ́lọ́wọ́n bá aláwọ̀ ní kí wọ́n yọ kúrò nínú àforíjì òun náà ni arákùnrin kan àtọ̀rẹ́ rẹ̀ tí wọ́n ń jà tí wọ́n ní kò ní parí aláwọ̀ fa yọ kúrò nínú àforíjì rẹ̀ nígbà tó wọn náà foríjì wọn yẹ́ ẹ̀ gbogbo tí máa ń bẹ̀lẹ́ mi wá ẹjá máa túnra o gbogbo ọmọ ìyá ẹ̀sìn tó jẹ́ pé níjọ́ monday àtijọ́ thursday ó sì tún gbé ìbínú yẹsẹ́ mi títí tó níjọ́ náà ọlọ́dẹ yẹn oṣù kan ẹ́ wọ́n náà wòye alamisi àti monday tó wà ní oṣù kan bọ́wọ́ lọ lè kú sáàrin bẹ́ẹ̀ ó sì nínú àwọn tọ́lọ̀ fèrèjì wálẹ̀ mi ah, àwọn yẹn ń bàjá àní bó ṣe wà yẹn bọ́dà mi ni ó ní tó sọ̀rọ̀ sí wọn ó lè lómi ìṣúrẹ́ fún yáyà àti bàbá ẹ̀ mọ́jà máa mùsùlùmí olókọ́ tí ó tẹ̀lé Koran tí ó tẹ̀lé hadith abẹ́lọ́ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan ọlọ́mọsàfíwá sínú àwọn ẹni rẹ̀ àwọn méjèèjì tí wọ́n yan jì tí wọ́n ń jà tí wọ́n ní ọ̀tẹ̀ nínú tí wọ́n láwọn òkèrè àwọn ọ̀bára wọn sọ̀rọ̀ yẹn ẹ máa wò wọ́n ran báwọn ṣe wà ní ànífẹ́ríjì wọn títí tí wọ́n fi ṣàtúnṣe nígbà tí ṣàtúnṣe níjọ Sunday Monday tó bá tẹ̀lé báyìí àáfẹ́ríjì àwọn náà tó bá ṣàtúnṣe níjọ Wednesday Àlàmísì tó tẹ̀lé ọlọ́run bá ní àṣàforíjì fún wọn tó bá láwọn ní ṣàtúnṣe má àṣìnífẹ́ríjì wọn máa nasalu la ta'ala yaj'alana min as-salihin wal muslihin ọlọ́run kọ́ mọ́sá fi asínú àwọn ẹni rẹ̀ kó fi asínú àwọn tí wọ́n máa ń tún kan ṣe ó ṣàtúnṣe láàrin wa àtọmọ ìyá ẹ ó tún wá dìde àtúnṣe láàrin àwọn ọmọ ìyá méjì tí wọ́n rí àbá àwọn ìjọ méjì tí wọ́n ṣe kíni tí wọ́n kọjú síra wọn àwọn group àti group <laughs> ẹmọ ẹmọ ìlà àwọn yóò máa dá group lẹ̀ wọ́n dálẹ̀ lérílẹ̀ ayé wọ́n dá group lẹ̀ lérí whatsapp group tí wọ́n dálẹ̀ yẹn wọ́n fi ń sọ̀tẹ̀ ni wọ́n fara wọn mẹ́ta mẹ́rin tí wọ́n máa yá ẹjá wọ́kú láàrin wọn bí ká máa dàǹkan rú fún wọn o ẹjá máa dìtẹ́ wọn sórí wọ́tọ̀ wá mọ̀ ní ọwá dìbe torí kò sẹ́nìkan tí ó máa dìtẹ̀ tọ́láwọn bọ́ fẹ́ràn rẹ̀ yóò bàtà àwọn èèyàn jẹ́ yóò wà bàtà rẹ̀ dájẹ́ ọlọ́mọsá sí wá lẹ́ni rí kó sì wá ní irinṣẹ́ rí nínú ẹbí wa kọ́lọ̀ sí wá ní irinṣẹ́ rí láàrin àdúgbò wa kọ́lọ̀ sí wá ní irinṣẹ́ rí níbi tá a ti ń ṣiṣẹ́ kọ́lọ́n bá kó sí wá ní irinṣẹ́ rí nínú ìlú wa kọ́lọ́n sàfúrújì èyí tó di kọjá fún wa fastaghfirullaha innahu huwal ghafurur rahim alhamdulillah wasalatu wasalamu ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu adúpẹ́ fún ọlọ́run ọba wa ìkẹ́ ọlọ́run ọlọ́run kó bá nẹ́bùwa muhammad kó bá gbogbo àwọn ará lẹ́ àti gbogbo àwọn sàhábà rẹ̀ lápapọ̀ ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa àjẹ́rí pé ọba aláàníkan lọ́ba tí yán lẹ́tọ̀ sí ẹ̀sìn wa onìkan náà láti máa sì àjẹ́rí pé anábọ̀wà Muhammad irú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ìbádọ́lá ẹ̀yàn rúsìn ọlọ́run ọba ọlọ́run Allah subhanahu ìmá balẹ̀ jẹ́ títí ma ń bẹ̀rẹ̀ òun náà níbi òfófó bẹ́yìn bá ti ń gbé ọ̀rọ̀ ẹnìkan lọ lè sọ fẹ́ lómi láníyàn ifsad ipé mo fẹ́ fi bàárín àwọn méjèèjì jẹ́ onítọ̀hún ó ti kú ọlọ́rẹ̀ ọlọ́run mọ́rọ̀ nàbí ibi kọbúrẹ́yìn ànábì lọ́jọ́ kan ó kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè méjì ànábì wa ní sẹ́rí àwọn méjèèjì yìí wọ́n jẹ wọ́n yà lọ́wọ́ wọ́n máa sí jẹ wọ́n níyà lélérí nǹkan tó tóbi ní àmọ́gbà wọn lé ayé wọn kàkún àníbìnisẹ́ rí ilé yẹ́mùsẹ̀ bí nàmì ìbà ní máa ń dáàrin àwọn èèyàn yóò gbé ọ̀rọ̀ nàmbà a yọ́lọ̀ lè sàlàyé fún nàmbà b nàmbà 1 yóò gbé ọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ nàmbà 2 yóò gbé ọ̀rọ̀ mr a lọ́dọ̀ mr b lọ́wọ́ bí dòkó láàrin àwọn obìnrin ẹgbẹ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni ọmọ sọ tí ó fi dá wàhálà alẹ́ láàrin àwọn èèyàn méjì lágbájá ọgbọ́n tó sọ́n parẹ́ lágbájá ọgbọ́n tó sọ́n parẹ́ ọ̀rọ̀ tó sọ yẹ èmi ò lè gbà ó wọ́n náà mọ́ gbà ó ọlọ́wọ́n bá nítorí ẹni wọ́n sì ń jẹ níyà sáré àníbíwá níbi ó sì máa jẹ nánu ẹni kejì òun tiẹ̀ láyé stẹ́bùrù minal báwòl tọ́bátọ̀ kìí tábà àbí tọ́bátọ̀ yí máa ń tọ́ láàrin àwọn èèyàn láyé stẹ́bùrù minal báwòl láyé stẹ́bùrù minal báwòl ẹwọ́n tó yẹn fi ń jìyà sáré látara pé èèyàn ṣàtúnṣe láàrin èèyàn méjì mọ́ èèyàn ń dá wa lálẹ́ láàrin àwọn èèyàn méjì ni mo rò pé ẹ̀ṣẹ̀ tó fúyẹ́ ni o ẹ̀ṣẹ̀ tó bá mú yẹn jìyà sàárè kìí kékeré o ìbádọ́lá èèyàn orísun ọlọ́run ọba wa ẹja ṣàtúnṣe láàrin àwọn ẹbí wa ẹja ṣàtúnṣe láàrin ọkọ àtìyàwó ẹja ṣàtúnṣe láàrin àwọn ọmọ àwọn ọmọ rẹ̀ ń bẹ́nu ilé wọ́n ti kẹ̀yìn ṣẹ́ra wọn kó tó jáde láyé tọ́bọ́ wá jáde láyé gan ni wọ́n mọ̀ sí lẹ́yìn rẹ̀ ó sì ń wòran ó pè wọ́n jọ ó parí ẹ̀ láàrin wọn àwọn ẹbí apàrí ẹ̀ ọ̀rẹ́ apàrí ẹ̀ ọmọ yẹ́sìn àjòkó apàrí ẹ̀ eléyìí òun náà ni ẹ̀sìn Islam àwọn níbọ̀ rẹ̀ ó jẹ́ mùsùlùmí àbí kìí ṣe mùsùlùmí ẹ parí àwọ̀ tí máa ń bẹ láàrin ara yín eléyìí ló jẹ́ àmọ̀ pé mùsùlùmí ni ọ́ bóò láti wá dìde tá a ṣe parí ẹ̀ aláníyàn tó dáná ni àwa dìde àbáṣetọ́ ń jà tó ṣètọ́nù ní fẹ́ ká parí ẹ̀ lẹ́yìn náà ọ̀bẹ́ náà dọ̀rọ̀ tẹ́lẹ̀ láàrin ìyàwó méjì tọ́jẹ́ pé ọkọ̀ ọ̀kan náà làwọn méjèèjì fẹ́ wọ́n parí tí máa lọ láàrin wọn kán lè bá kúrè kán lè bá jẹ́ni tó dùn ọkọ wọn nínú kán tó jáde láyé àwọn tí wọ́n bá pé méjì lọ́dọ̀ ọkọ àbí mẹ́ta tí wọn bá máa ṣàtúnṣe yóò máa jẹ́ bànújẹ́ fọ́kọ tí wọ́n bá kú wọ́n kú lẹ́ni tó bọ ọkọ nínú jẹ́ ni kéèsì yẹn ọ̀tọ̀ tún nìyẹn ọ̀tọ̀ ní kéèsì pé wọ́n ń jà wọn ò fẹ́ jìnra wọn ọ̀tọ̀ ní kéèsì pé wọ́n bọ ọkọ nínú jẹ́ tó fi jáde láyé ìbádọ́lá ẹ̀yàn orísun ọlọ́run ọba wa nínú àwọn kan tí ma ń ṣe sábàbí tí èyàn fi ń bá ní àwọn èèyàn méjì jẹ́ ó náà ní alhassad ní ká máa lára ká máa bínú oore tó bá ti ń bínú oore onítọ̀hún ní bọ́sẹ̀ wọn ibi ìtọ́lọ́run ṣe fún mi ò ń bínú ẹ̀ ìwọ́n tó ń bínú ẹ̀ wọ́n lọ bà nǹkan jẹ́ lẹ́yìn náà gbogbo àwọn àpẹkọ́ ṣetán ní ma ti ń pè fún wa lógbà tá ò bá ti dá wa lójú ká máa ní a'udhu billahi minash shaitanir rajim mọ́ pé psychology ni wọ́n rí ìdìde bíi pé bẹ́yẹn bá ti tó bá ti ṣẹ́jú báyìí mini rẹ̀ ní bẹ́yẹn bá ti mọ́jú báyìí mini rẹ̀ ní bẹ́yẹn bá ti derí kodò mini ẹ̀ ní bẹ́yẹn bá ti rìn lọ má gba ṣètọ́n láàyè nínú sẹ̀mí rẹ̀ kó lè bá jẹ́ ní rẹ̀ lẹ́yìn náà yọ́ máa ya ká máa ṣàtúnṣe yìí wọ́n ní kọ́dà bí a bá pàìrọ́ tó fẹ́lẹ́ láàrin àwọn méjèèjì pé mr a ọ̀rẹ́ rẹ wọ́n ti lọ lè bá wọ́n ní lẹ́tọ̀ọ̀tù mẹ́fà làwọn ti ń jà ó ní bẹ́ẹ̀ ni ó ní ajagun ni àmọ́ mo ti wá lọ lè bá ó ní òun nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ ní tó fàjà wọn ìwọ ló sì ń gbọ́ ọ̀tọ̀ ni tó ń gbà lérò ọ̀tọ̀ ni tí ìwọ gbà lérò àbí bẹ́ẹ̀ sì kọ́ ọ sọ pé ní tó ṣẹlẹ̀ yẹn òun gbà pé mistake àmọ́ òun ò fẹ́ kó dìjà ó wá ròyìn rẹ dáadáa ó lè yan rẹ ní ọ ọ̀rẹ́ tímọ́tímọ́ làwọn àwọn ti bẹ̀rẹ̀ ti pẹ́ ó ọ̀sọ̀ gbogbo dáadáa tó ti ṣe fún orí gbogbo tẹ́ni yìí ń sọ yíyan yín parọ́ ni o ó ṣàfẹ́ kí ẹ̀mí rẹ̀ ó lè rọ̀ kí kó fi dìde àtúnṣe anábì ní lẹ́sàl kadab anábì ní kí eléyìí ṣe òpùrọ̀ wọn èyí pé ló pùrọ̀ nínú ẹ̀sìn wa alẹ́sì yóò ṣe léhu bẹ́ẹ̀ nànà ẹni tí ń ṣàtúnṣe láàrin àwọn èèyàn méjì fàyẹ́mi khaira ìwọ̀n sọ̀rọ̀ tó dáa tí wọ́n fi ràn àwọn yẹ̀kúlù kẹyìrà ń sọ̀rọ̀ tó da tẹ́nì kejì òfin ràn títí tó fi lọ́lẹ́ bá kejì náà tó tún sọ̀rọ̀ dáadáa fún òun náà làwọn méjì iná wọn bá túká nígbà dìde lẹ́ẹ̀ pé ẹ̀ sọ ṣé kọ́ wá bí ni àbí wọ́n lọ alóhùn gangan lòun lọ bẹ̀ ọ sọ bẹ́ẹ̀ ẹ̀já lọ lè ṣàtúnṣe èmi náà lè so níbi inú tó wà parí ẹ̀ tàlọ́ parí ẹ̀ ìwọ kí ló fi parí ẹ̀ irọ́ ànábì ní irú rọ́hun ọwọ́ àlìjánà nítorí ẹ̀ káàdì wá pé èèyàn parọ́ láti fi bàtà àwọn èèyàn jẹ́ láti fi dàrin àwọn èèyàn rú onítọ̀hún iná ọlọ́run ní retí ẹ̀ ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹjá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nígbà pé tamara ní àtúnṣe ti dé ìyàwó ò ní fẹ́ bí ọkọ ọkọ ò ní fẹ́ bẹ ìyàwó nígbà míì ọ̀gá ò ní fẹ́ bí ọmọṣẹ́ ọmọṣẹ́ ò ní fẹ́ bí ọ̀gá nígbà míì ọ̀rẹ́ ò ní fẹ́ bí ọ̀rẹ́ kálukú ọmọ fíìlì pé àmọ́ ah, important ibi tí n bá lọ lè ba nígbà tí mo rẹra mi ńlẹ̀ àbí nígbà tí n sọ fún pé eh, ó ti rẹ̀ jà anábì sọ̀rọ̀ lérí ẹ̀ anábì nílá yahilu lè mùsùlùmí àyà àti àháwù fọ́kọ̀ sálàs kọ̀tọ́ fún mùsùlùmí kọ́ yan ọmọ àyà rẹ̀ lódì lékè ẹjọ́ mẹ́ta wàkàírùhùmá anábì ní ẹni eré láàrin àwọn méjèèjì lọ́dọ̀ ọlọ́run alẹ́sẹ̀ yẹ́ dáwù òun náà lẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sálámà ọkàn dìde lẹ́yìn gba àwọn tutọ́ síra wọn lójú tán lẹ́yìn bí ọ̀sẹ̀ mẹ́ta àbí lẹ́yìn jọ kẹta lọ́ba nàró lọ́ba ní salamu alaikum ọ̀rẹ́ ọ̀rẹ́ náà ní wa alaikum salam ẹni tí ó ṣerú nǹkan báwọn ẹni rẹ̀ ní ọ̀jẹ̀ wájú ọlọ́run wòlíì ni torí tí kálukú máa ń dúró lélẹ́rí ni pé èmi ò ní kọ́kọ́ bẹ̀ èmi ò sì ní kọ́kọ́ sálámà sí èmi ò ní kọ́kọ́ dọ́dọ̀ rẹ̀ òun ní kọ́ máa bọ̀ wá bí àdébìlẹ́ni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ àtúnṣe yẹn òun ni ládàrí ọ̀pọ̀ jù lọ́dọ̀ ọlọ́run òun ni ó lóore láàrin àwọn méjèèjì òun náà lọ́rẹ̀ ọlọ́run gbogbo àwọn ìlàfẹ́jọ́ rẹ̀ ọlọ́run àmọ́ sẹ́ tààfi dọ̀rẹ́ ọlọ́run ó lé ara ẹni kádìdé ipa parí ìjà kọ́lá kọjẹ́ pé àwọn ènìyàn ni wọ́n jẹ̀bi wọ́n dàró ife ẹ̀pẹ̀ lágbájá wa ó ṣe báyìí fún mi mo ti yọ̀ǹda rẹ nítorí tọ́lọ́run eléyìí yóò di àwọn okùnfà tó yẹ fún wàlìjẹ́nà lọ́rùn abẹ́lẹ́ nínú àánú ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ aláàkọ́mọ́sàsíwálọ́mọ àlìjẹ́nà kọ́lọ́mọ́síwálọ́mọ aná kọ́lọ́n rọ̀ wá lẹ́mí lérí dáadáa kọ́lọ́n tún wá ṣe kọ́lọ́n bá aláàkó tún wá ṣe kó jẹ́ àṣẹ islam bí ànábì ṣe mú wá kọ́ bá ṣàtúnṣe láàrin gbogbo ibi tí ń gbóná gbogbo ibi tó ti dàrú gbogbo ibi tó ti bàjẹ́ kọ́lọ́n bá ṣàbà ṣàtúnṣe rẹ̀ kọ́lọ́n bá aláàkó ṣe wá lẹ́ni rí kọ́lọ́n bá aláàkó gbàdúrà wa ọlọ́wọ́n bá aláwo ní ẹ tẹ́wọ́n ti fẹ́ríjì yìí ẹ̀yin náà fẹ́ríjì àwọn tó kù ẹ̀yàn dá àwọn èèyàn tí wọ́n kó sí yín lọ́wọ́ ẹ fẹ́ríjì àwọn èèyàn tí wọ́n ṣẹ̀ yín tẹ́bẹ́ yìí náà ṣe èmi ọlọ́run ẹ̀yin tẹ́bá ti fẹ́ kí èmi ọlọ́run fẹ́ríjì ni ẹ̀yin náà ẹ fẹ́ríjì àwọn tó ṣẹ̀ yín. ajẹ́kọ̀ọ́ gbogbo ẹtí bá ti dìde níbi pé òun fẹ́ ṣàtúnṣe láàrin ara rẹ̀ rẹ́ níwájú ọlọ́run tí ọlọ́run bá ní tọ́ bá ti fẹ́ríjì ń pa ìṣẹ̀tì rẹ̀ kọ́lọ́wọ́ wọlé àánú rẹ̀ kọ́lọ́mọ́sà gbé wa lékè ṣàìtàn kọ́lọ́wọ́ bá aláàkọ́mọ́sà sí wọlé ní rí allahumma yassir umurana allahumma ikidi duyunana اسم رضانا ومرضى المسلمين ولا موتانا وموتى المسلمين اللهم فقهنا في هذا الدين اللهم علمنا التأويل اللهم يسر أمور المسلمين في كل مكان اللهم انصر المسلمين في كل مكان يا رب العالمين يا ذا الجلال والإكرام فتح علينا أبواب البركات أبواب الخيرات اللهم نعوذ بك من نزقات الشياطين ومن وسائل الشياطين الملعونين أنت على كل شيء قريب بالإجابة الجديد نعم المولى ونعم نسبة استغفر الله إنه هو الغفور الرحيم أكن الصلاة